إنك على كل شيء قدير àwọn àjọ ẹlẹ́sìn tí wọ́n ti lọ síwájú tẹ̀sán láàbù lóde. tẹ́ bá dákẹ́ níbi ẹ̀ka. bí wọ́n bá lọ ogún táwọn anábì wọn bá dìde àwọn ọmọlẹ́yìn wọn lọ lọ́dún tọ́lọ̀ ń bá ṣẹlẹ̀ fún wọn kí wọ́n kó yà wọ́n pa. lọ́dún tí wọ́n bá gbà lọ́wọ́ ọ̀tá wọn sùn náà mọ́ bẹ̀rẹ̀ inú oṣù wa láti sàn inú oṣù tó ìyẹn náà ni ó máa jẹ́ àbí wípé ọlọ́run ọba gba iṣẹ́ gbogbo oṣù lọ kọjá láyé ọmọ nínú àwọn àmì ọlọ́run ọba bẹ́ẹ̀ wọ́n jà kú bẹ́ẹ̀ wọ́n wá gbọ́ nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìnáwó wá láti sàn nínú ọ̀rọ̀ alómi wọn àtàlá gbọ́dọ̀ náà lè rí ẹsẹ̀ láti bí i wọn. torí pé àwọn àti máa ń gbọ́dọ̀ ló ta ní kẹta ní ọ̀rẹ́ lọ. sọlá ìdílé lórí pé ẹni náà mú kẹta ń bẹ ọlọ́run ló bá tẹ̀lé ọgbà tó lè lọ iná ọ̀rọ̀ ó ní ẹ̀yìn ìyàwó ẹ̀ka. sálọ́ wa mú un láti gbé ìlú kò lọ́wọ́ ẹjọ́ tó yọ ọlọ́run màá lè fi yí mọ́ta o. nínú ọba wa alábìnrin wọn ló ẹni lẹ́nu ní ìlú. kò wá lóye ìgbà yìí. ẹ bá a gbé lọ fún màmá rẹ ẹ gbé ọmọ yẹn lọ fún màmá rẹ. nígbà tí iná ọ̀wá anábìwọ̀n ní wọn wá ẹ̀dá aláwọ̀ rẹ̀ tó ní àwọn anábìwọ̀n lọ́wọ́ ọlọ́run máa kọ́ ọ̀pọ̀ ní anábìwọ̀n bá ní kí ilé kọ̀ nínú àwọn ilé tó tẹ̀lé ọ̀wá tó pẹ̀lú ìdíkàlẹ̀. tí wọ́n bá ti di lọ́wọ́ kí ẹgbẹ́ ẹgbẹ́ kò máa ń wá lọ. Ìgbà ń bà lọ, ìgbà ń bà lọ, ìgbà ń bà lọ. Ìgbà ẹnì kan náà ọwọ́ ẹ̀ kàlẹ́ ẹ̀mọ́ lọ́wọ́ ní ọwọ́ ìgbà jù. Òní sí ìlú ẹni ó sì yàn nínú ẹbí yìí wá. tí ní ọlọ́pàá wa kí ojú ẹbí yìí wá mọ̀ bàmí lọ́wọ́ nǹkan. nígbà tó ń mú ilé tó bí ìgbà ọwọ́ rẹ̀ lè lọ́wọ́ lọ́wọ́ ọ̀rẹ́ tó jí mú la. ọ̀rẹ́ ẹ̀sẹ̀ wá fi tó jí mú lẹ̀ ìgbà tó wá fi ilẹ̀ wá bẹ̀rẹ̀ nínú bí àwọn ọlọ́run tó ti lọ tí wọ́n bá bí wọ́n ti ṣe é. ìnà ọ̀hún eléyìíká àgbègbè àlùkòrò nínú ọlọ́pàá aṣèlú ọ̀pá àjọ àtàwọn àlùkò. Àwọn ìlú sọ pé ó sì ti bá ilé àlùkòrò. Nínú àwọn ìlú sọ ìjọ láàbí onídìí àlùkò náà nínú ọlọ́run ìgbà fún ọkọ̀ àti ìgbéyàwó ìlà àjọ. Gẹ́gẹ́ bí ẹni tí ẹ wá mà ní pẹ́pọ̀ náà ìmọ̀ tí a bá tó fún un. ókè nígbà tá a wá fẹ́ jagun tá a wá jagun tọ́lọ̀ ń bá ẹni kékeré ní ìfura àwọn ọ̀sán tá a kó lẹ́kọ̀ọ́ láti. yorùbá àjọ mi yé eléyìí tá a jagun àmọ́ bá a dára wa lókun eléyìí tòbẹ́yìn lókun ilẹ̀ ló sáré àwọn náà ń ṣe lọ àlùsọ́ọ́lá àwọn nǹkan ní wọn yẹn wò láti fi sẹ gbogbo wa lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọn máa ń gbà wọn tó àpò lọ dáadáa síbẹ̀ náà yọ nínú wọn tó àpò lọ pàdé ọ̀pá àbí wọn tó àpò lọ bọ̀ eléyìí mọ̀jìnà náà wọ́n lọ ìmọ̀bọ̀rọ̀ mi ní iye wa lọ́yẹ̀ bó láti ṣe ìyẹn ní alẹ́ má ti tún pẹ̀pẹ̀ yìí lọ́dún sọ wípé sọ́dọ̀ ọba sọ̀rọ̀ sọ́dọ̀ àti máyà àbẹ́ ìgbé báyìí ó ní àbúrò lọ́rùn dáhàlà kò bá yìí náà mẹ́lẹ̀ báyìí kí ni jẹ́ báyìí wà máa àbá àbúrò àlà. Lọ́yìn, jẹ́ni wá ní jẹ́ mẹ́wàá àbá àbúrò àlà kò ní jẹ́ mẹ́wàá tí wọ́n bá lọ ọgbọ́n tí wọ́n jagun tí wọ́n bá kó bẹ̀rẹ̀ nínú ọ̀nà ní àwọn kékeré gbọ́ nímọ̀. mọ̀lùbára yìí yẹ ṣùgbọ́n bàbá wa fẹ́ jagun tó mọ̀ ọ̀rọ̀ ayé tí ọlọ́run ọba ti fún wa láǹfààní ọwọ́ òkè lórí àwọn ìrìnnì tí ènìyàn jẹ. ṣe ọlọ́run ọba tó láàrin ká tún wá dáa púpọ̀ in tó ṣẹlẹ̀ sáwọn àbàdún náà ní ọgbọ́n tó gbòmù láyé ìdájọ́ ti bàbá náà ní irú rẹ̀ bá tún wá ń ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ yàtọ̀ kí ni ìdájọ́ ohun ọ̀rọ̀ táwọn tó fi wá fún yẹn náà. bẹ́ẹ̀ láti wá bẹ̀rẹ̀ wípé ẹni wáyé kí ni ìdájọ́ yorùbá gbọ́ mi yé wàhálà kan tẹ̀. wàhálà àbá. trabajo خليفيت ما أفاء الله على رسوله ضرب خليفيت وعن كنزه ọlọ́run kò bá tọ́ba rẹ̀ ká ló ṣe é fún un. mùrùkálá yẹ ìyẹn kí wàá yẹ báyé lù torí bá a ti yẹ tó ntọ́nà ọba mú wá sí báyé lù fún un.

ọ̀rọ̀ ní wọ́n wá ń dá kòkò sí ibi rẹ̀ níbẹ̀ lájọ́ lórí ọ̀gá tí wọ́n á ní ìjọba tẹ̀ láwọn ọkọ̀ nǹkan táwọn ní nínú ìlú òṣèlú lọ síbẹ̀ lájọ́ lórí ìwà wọn sí ibi ìdájọ́ onílù ẹ̀sìn ìjọba àpá mi nà sọ wọ́n lè àyíká yìí kó ní máa ní òṣèlú àti nàìjíríà fárí mi nù ọ́ ìrẹsì fárí. ولا إيجاء خير ولا إيجاب كل مال أخرج من الكفار من غير قتال ولا إيجاب خير ولا بدون بدون دنيا بدون مرة tí ọlọ́run ọba tó rà lẹ́ka bá kọ́ àwọn ìṣèlú láǹfààní àti ìgbà wà. من غير الدفاع لا يدفع في الشرع لأن وطني وطن ولا إيجاد خير أعطي أشكر بعض بعض بعض بعض ولا رجال أعطونا كميرو إن الله وفضل رجاء وكان أرسل كان يفرح يوم القيامة ẹ bọ́ ta gẹ́gẹ́ bí irú àwọn bàbí nàìjíríà tí anábà Muhammad sọlọ lọ́wọ́ àdéhùn ẹ̀rọ sọ̀rọ̀ tó gbéra ní ẹ̀fẹ́ lọ́wọ́ bá tó ń kápá mú. ìgbà tí wọ́n á rí i pé kéde yóò yí wọ́ ọlọ́run bá mú ìjà ìpayà tó sùn èmi wọn wá balẹ̀. àwọn òbí bẹ́ẹ̀ kú wọn mú ìjà ìjọba àdéhùn sọ̀rọ̀. àdéhùn wa ni wípé dákun má pa ìjọba náà lọ má mú ọmọ wa o má mú ìyàwó wa o ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹlẹ́ wọn bọ́ bá wọn kú lọ dáhùn nábọ̀ bá nábọ̀ bá. àwọn náà mẹ́tẹ̀ẹ̀ta wọn. náà tọ́lá àwọn ọba tọ́lá ẹ̀ka tó wá bẹ́ẹ̀ fáwọn ará mùsùlùmí láì sòrò láì ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ní ìmà ìpèlè ọmọ ìsọ̀rọ̀ lọ fẹ́ sákò àwọn tàbí kí wọ́n pa ẹ̀mí ṣùgbọ́n eléyìí ọlọ́run àwọn ọba tó la rẹ̀ já ọkùnrin ọ̀pá náà. látara ní kékeré rí tó ti jẹ́jọ́ ọlọ́run ọba ọba tó la rẹ̀ lábẹ́ náà jùlọ àbí tẹ́lẹ̀ yẹn bá ti ṣe olè má jẹ tọ́jú wa nígbà tó lọ. yóò wá sí ṣe kalẹ̀ yóò kọ́ ìlú náà ìlú dáhùn ìhà ìhìn ìhìn. ilé kí wọn fọwọ́ wọn ma wọn sì sọ di àrùn fúnra wọn náà kò sáà a yá a àdúrà máa ń ṣe ọlọ́run ọba sọ́dọ̀ àrẹ́ta bá wọn فما أوجبتم عليه من خير ولا عجاب إذ يجد الرجل على قوله يجرى مؤمن رجاب غير مؤمن يجرى مؤمن أولاد الله تاج دعمه تيري عقلين سعيد وكريم سعيد كده كده نقوم بطارع وقوة على قوة يوم ولكن الله Ọlọ́mọ ọmọ ọba tó láàrẹ já olókìrí á ń ṣe rẹ̀ kúrú lè tó bá wù. Àwọn ọmọ aláwọ̀ tó lọ́rọ̀ tó lọ́mọ ọba tó láàrẹ kálẹ̀ rẹ̀. Ọlọ́mọ olókìrí á ń ṣe rẹ̀ kúrú. Ọlọ́mọ ọba tó láàrẹ já yóò fún ìrìnàṣẹ́ rẹ̀ lágbára lórí láì ṣe wí pé yọ́jẹ̀sẹ̀ jà wọ́n lógun bí ọ̀jà wọ́n lógun náà àmọ́ ṣẹ́gun fún. Nítorí pé wà ló wà Gbẹ̀rẹ́gbẹ̀ ọ̀tọ̀ ga ti ń bẹ pátápátá. Ọlọ́run bọ̀bá bọ́lá ẹ̀yà ó lágbára lórí gbogbo náà. Ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ nínú ìgbà kejì. ó ní wọ́n wà pẹ̀lú ìlú alágbára lọ́wọ́ láàyò wọ́ láàbù ìṣẹ́jú lórí ìwòye ẹnì kò sí ibùsọ̀nà ọ̀gá rà nílé ayé àbíkọ́nà ọ̀gbìn ìwé ọ̀sọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n láàyò máa nà kọ́nà wa ní ìdíkan bí mo fẹ́ jẹ́ ìyàkẹ́ni ká ní ìdá alẹ́ òsèǹtọ̀. ya ẹni tó bá wù yóò gbà kalẹ̀ lọ́wọ́ ìyàwó kò ní bẹ̀ yà gbogbo wa ló fẹ́ bí àjẹ ẹni ọba ọba tó ga gbé kó fún ẹni ọba tó ọba láàyò ní bá ti lọ sí àwọn ènìyàn máa ń tó ولا يمانع ẹnu ìtura àwọn ọmọdé wọn wọlé ìjọba àti ìjọba lẹ́yìn àwọn àwọn gba ìjọba fún lọlọlọ àwọn ọkùnrin gba kó wà lẹ́yìn mọlẹ́ka tó kù ní ní ní èrè kankan ló sáré tó bá ti pé èèyàn torí mọ̀lẹ́kà tí wọ́n gbé mẹ́lẹ́wọ̀n ní sọ̀kà láti fẹ́ wọn wá gbẹ̀mí rẹ̀ láyé mọ̀lẹ́kà tí wọ́n. tí mọ̀láyíkà tó bá wá wá gba ẹ̀mí rẹ̀ wọ́n tí mọ̀lẹ́kà tó bẹ̀ kó bí rẹ̀ nínú sàárè kó mọ̀lẹ́kà tó wá rẹ̀ nìyẹn. inú àtòkù ìmọ̀ ara rẹ̀ lé ìlànà ìbára ìlànà ìbára tẹ̀gbẹ́ nínú ọmọ yorùbá ikú wà ikú ikú ọmọ ra ikú tí wọ́n ní wọ́n ikú lè fa ikú ọmọ àdàlù ikú bàtú tí wọ́n bá kú. wọ́n tọ́jú àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ lọ́kọ̀ọ́ ìdá lọ ìdá lọ ọ̀rọ̀ ìtẹ́ bá padà wọ àwọn olùyẹn lọ ẹ̀rọ ìdá wọn ti bá bọ̀ ọ̀rọ̀ ìdí owó láti rẹ̀. ìjọba ní wọn kó àwọn ọ̀rọ̀ dáadáa láti yọ bẹ́ẹ̀ ní sẹ́yìn ló ti gbé wọn jọ ọmọ ìgbà kan wọn kó wọn kó wọn kó wọn Ah, bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ọ̀dọ́ ká wọn lọ èrò ń gbàgbọ́ ọmọ nínú ìlú lọ. Àwọn àti náà làwọn ẹni máa ń bára wọn. Àjọlọ́ àgbàdo ni wọ́n bára wọn ti bẹ́ẹ̀. Èmi ìdọ̀tí máa ń lè ní ìdọ̀tí. Èmi dáadáa máa ń dáadáa. Ṣé ẹ̀mí? Àmọ́ ẹ̀mí ìdọ̀tí, ẹ̀mí òkùnkùn àti àwọn ẹ̀mí tí wọ́n jọ síbi inú wọn lẹ́yìn ọmọ ìta. bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀mí títí láti ń lọ́rọ̀ sí ìgbà wọn lọ́dọ̀ bí wọ́n ti lọ́wọ́ ẹ̀rọ rà. Ọmọ bá ń bàbá rẹ̀ ká lọ́rọ̀. Wọ́n rò pé wọ́n ṣe ń gbà rẹ̀ kẹ́wọ̀n ìyàgbọ́ rẹ̀ bá wọn bá bàbá rẹ̀ kálù lọ́rùn wọn máa bẹ̀rẹ̀ tí wọ́n máa kálù lọ́rùn. Ìyá wa jẹ́ ọ̀pá nìyí ní ìyá bá bàbá jẹ lọ́wọ́ látàrí ilé ẹ̀ Kájára ká. Nàbí wọn lọ bá wọn ṣe pé Mùsùlùmí ni ọ̀rọ̀ ní wọ́n jẹ́ ìwọ̀n bá wọn. Ṣé ẹni eré ìdá ń sọ yẹn èdè ọ̀dà ìdí Yorùbá? Ìwà Yorùbá ni ìwà fún tó bẹ́ẹ̀ ní ìgbà ìgbà mi na tí yóò bá bá ní olùyọ̀bá bù ní ìgbà àbọ̀rọ̀ ní ọ̀sán yẹn. ó ti jẹ́ pé yorùbá wọn sọ pé olùyọ̀bá ìyẹn ló pé akẹ́kọ̀ọ́ ní olùyọ̀bá fún mi ọ̀gá ẹ̀jẹ̀ ní olùyọ̀bá fún mi tó túmọ̀ sí pé oníjàmbá ní ìgbà torí kò ní jẹ́ yorùbá lọ́nà nígbà tó bẹ́ẹ̀ tí yorùbá wá sí ẹ̀ ní ìgbà tó ẹ máa rò àwọn tí wọ́n tún lè fún aláàárín ara gbogbo ọ̀nà ìgbẹ́sọ̀ lójú àti ìgbẹ́sọ̀ ìjọba bẹ́ẹ̀ ní Yorùbá àwọn Yorùbá tó lè fún ó dalẹ̀ lóòjọ́ ìjọba láàárín ara nítorí pé Yorùbá fún wọn dalẹ̀ ara wọn sì ń lọ kó àwọn kan á. ilẹ̀ yìí náà wá wọn ti wọ́ọ̀dù olú Yorùbá kan gbogbo làwọn ọba ọ̀dọ́ ìjọba kan àwọn Yorùbá yìí pàápàá ní Nàìjíríà yìí ó lè tẹ̀lé ìjọba. nítorí tó bẹ̀rẹ̀ ọ̀pá ló ti fi ara rẹ̀ bọ̀. Èmi ni ilé ìgbé pàtàkì sí wa ẹni ọlọ́run bá fẹ́ gbá fún ẹni ọlọ́run ọba tó láàrin ká bá fẹ́ fi ìyá kò lè Ẹni ọlọ́run ọba bá kò sẹ́ni tí ó lọ́wọ́. Ọlọ́run ọba tó láàrin ká kò sẹ́ni tó lè ẹ̀ wọlé àná kò sẹ́ni tó lè lọ́wọ́. ìgbà tó pé ẹgbà ní ọ̀rọ̀ ìgbà tó jẹ́ oṣù kìíní èèyàn bá sọ pé kó láti wọ̀ kàn láyé tó kí nínú ọ̀mọ́dọ́ láàárọ̀ ìlú ọ̀dún náà tàbí ìlú tó bá ti lọ́dún ọ̀dún náà tẹ̀sẹ̀ tó tó àjọ wa lé èèyàn bá máa rò ìyàkóso máa fẹ́ ní dáadáa. wọ́n ṣe láyé náà lọ sí àbọ̀kan. ní wọn bá ti mọ̀ tẹ́lá ti ìwé ní òrò pẹ̀ ìwé náà lè máa fún un òwe ní wọ́n ṣe èyí bá fún ní bá fún ẹni àkọ́kọ́ rẹ̀ ló ṣe fi àtẹ̀tò ìwé tó kò sí ìwé wọn àti yàrá yẹn lọ bá fún un ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní wọ́n ti bá yàrá. ẹ̀ka àwọn ẹ̀ṣẹ́ bọ̀ yorùbá yẹn ti fi fi gbogbo ọ̀nà tí wọn ẹgbẹ́ òkùnkùn náà wọn ẹgbẹ́ lọ́lọ́ àwọn ọba tó la àrẹ ká ló pé kíra rẹ̀ ó ti fi ẹ̀sìn rẹ̀ ní ìmọ́lẹ̀. ẹni ọba tó fẹ́ wà nínú ní tẹ̀lé lánàá ẹni pé wáyà wọ́n wá lórí àwọn ọ̀dà wá gbà náà lọ ó sọ kúkú láti fi àmà ó sọ kúkú lórí ọlọ́mọdé abẹ́sẹ̀ kọ́ wàlá bí ná ń lọ́ ọ̀rà yóò ṣàlùyé kó tó rà ló wàlá. Ọdún máa ń mú wa lọ́ọ́ yẹn lè kó lè ṣe é ní gbogbo nǹkan pátápátá lọ́wọ́ bá kápá rẹ̀. ọlọ́run àti ọmọ náà rẹ̀ wà lórí lọ́nà náà fáyé fún wa tí wọ́n fi bàálù jù lọ́dọ̀ jù lọ kí la fi bàálù jù lọ máa fi kó la ní bàálù máa fi wẹ́rẹ́ bàálù wà láti ìjà fi ọ̀yẹ́ ẹ wá máa wò máa bá àlọ́ ara rẹ̀ tó lè nínú wà máa bá àlọ́ ara rẹ̀ tó lè nínú wà máa rẹ̀ dọ́kítọ́ alẹ́ ìlú lọ́rùn ní ìwọ̀n. تعريف العباده ntẹ bá rí nínú wa nínú ẹ nínú wọn ní ìjà kẹsí wọn kàrí àwùjọ pàdé nínú ìjà ẹ̀kọ́ ẹ̀kọ́ àwùjọ èmi ń jẹ báyìí. mo rò pé àjọ mi yẹ ìgbà tọ́lọ̀ àwọn ọba tọ́lọ̀ rẹ já ọwọ́ sọ̀rọ̀ nǹkan ọwọ́ afẹ́ bọ́ síbi ìdájọ́ rẹ̀ tẹ́ ẹ bá gbarú ẹ̀ abẹ́ kóró rẹ̀ jọ àbọ̀wọ̀ yín tẹ̀rú ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ọ̀yá. Kádélẹ̀. Ìgbà yàrá ìgbòho ẹ̀kọ́ lọ́dà lórí ẹ̀kọ́ lọ́dà sẹ́ńtò lọ́mọ ń wá àbí ọ̀pá tó bá wà gbogbo mọ́. ọlọ́run bá ọba kọ́lá rẹ̀ já onímọ̀ apá alọ́run àdáàrọ̀ tó yìí ní àmì ọba tó bá wá bá tẹ́ nínú àwọn ọ̀rọ̀ àmì ó ti wá gbogbo ìlú wa. kìí ṣe ìdájọ́ ìgbà ní nàìjíríà lọ́la mi sọ pé ní áyì wọ́ áyì jẹ̀bi ní áyì jẹ̀bi ìmọ̀dáàni áyàtí ìlú àkùrọ̀ àtàtà gbọ́dọ̀ òlù tẹ́lẹ̀ mùsùlùmí lọ́sẹ̀gùn rẹ̀ tó lè fi àwọn kékeré ìrẹ́pẹ̀ nílé wọ́n ti bẹ́ẹ̀ wọ́n wá fẹ̀yìn lẹ̀sán ẹ̀ jagun lọ́rọ̀ wá sọ gbogbo nǹkan ní wọn ti fi yín sáńdọ̀mí yẹn tó bá rí bẹ́ẹ̀ bá ó kí wọn bá ó kí wọn bá kọ́ wá ìgbà ní nàìjíríà ìdájọ́ fẹ́ẹ́ máa lò olùdájọ́ fẹ́ẹ́ lò lórí ilé ìjẹ́ òun nìyẹn ìdájọ́ kan náà kí wàá ní ìdájọ́ náà. Wàlẹ́ ní ọ̀gá wàlẹ́ ní ọ̀gá. غير يكون دولة ọlọ́run àbọ̀ ọba tọ́lá rẹ̀ já oníkàní láàyè ọlọ́run ló ní tọ́rọ́ ọlọ́run ló dà kalẹ̀ fún wa lè rọ̀ lórí ìránṣẹ́ ọlọ́run ọba lórí yóò ti gbọ́ bùkátà ẹbí rẹ̀ àti bùkátà àwọn mùsùlùmí gbogbo nǹkan bá tún wá ní náà tó bá lórí ẹ̀dáhùn ta ló ní lọ́ba kù àwọn mùsùlùmí ìwé ìjọba àlejò ẹ̀ẹ́dẹ̀ rárá níbi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bá nípa abárí kójọ bá ti ń dé náà lọ́pọ̀lọpọ̀ ti ń lọ́pọ̀ torí ọ̀rọ̀ lórí iṣẹ́ àgbẹ̀dọ̀ márùn-ún lẹ́yìn àbábọ̀ fẹ́ẹ̀lì àwọn ẹni òkú nínú báwọn àbíjọ ọ̀rọ̀ bá ti ń lọ́pọ̀ àwọn mùsùlùmí. wà lẹ́sẹ̀ ìgbọ̀n bá àwọn aláṣọ máa ń fẹ́ ńlá wálé yàtá máa àwọn ọmọ òrùka òun là ń tó ṣe wípé wọ́n jọ dọ̀bà dọ̀bà kékeré bàbá wọn. wálé màsáàkì bẹ́ẹ̀ náà ni àwọn aláìní kò sí tó ta tó ṣe tó pàtó lọ́sẹ̀ ìgbà ẹ lọ máa mú gbogbo ilé ìdílé ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ táwọn ọdún ẹ ìbọ̀lọ́ wọn tọ́jú ẹ máa ń ṣe ẹ lọ wọ. ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ síbi àròláńgà síbẹ̀ lábẹ́ rẹ̀ nínú ilé olóore bí ẹ̀ ń ìlú bẹ̀ tó dáa onídìí ìṣèlú àwọn ọmọ tí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ bá a bá tún wá jà tán tó dọdọ ọdún wọn ni a fi ọjà ká ẹjẹ yà ẹkọ mi lọ bọsọ ọlẹ yìí ọlẹ yìí ẹyin mo ní ẹbọ sí ẹkọ mi lọ bọsọ yìí ọba bá mi lọ ẹyin ẹkọ ẹbọ sẹ́yìn ẹyin ẹkọ mi lọ bọsọ yìí ẹdún yẹn fún mi ẹsùn tó kọ lọsọtọ náà lọ. kò sí ẹ̀sìn ọ̀run ní ìgbà bá a bá tó wá ń sọdún a sọ̀rọ̀ ayọ̀dára tani ẹni ní ayọ̀dára tani ẹni ayọ̀ fún ìyẹn yàtọ̀ sí kàkà ọ̀dọ̀ọ̀dún fáwọn tọ́lọ̀ wọn bá kẹfún rí yọ àtàwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ṣáà Yeah. ẹ dákun ká má bàa pẹ́ mẹ́. kò sí ẹsẹ̀ tó ka wípé káàdọ̀ kó lálàáfíà kí ìyàwó náà jà òkùtọ̀ kò sí ilé tó fẹ́ sùn fà. Abdullahi bin Umar bin Abdul Rahman. Kun daya bin Muhammad. Kun daya bin Muhammad bin Abdul Rahman ìgbàgbọ́ ẹni pé ohun ọ̀lẹ́tọ̀ ti jẹ́ láàbù ìdọ̀wọ̀ yàrá ìlú ìpàlà yìí olólùwọ̀ ẹ̀ bọ̀ nínú ẹ̀pẹ́ ẹ̀ yóò wà níbẹ̀ pé ní ìlẹ́tọ̀ tó wọ ìlú òṣèlú lọ sínú ìgbàgbà mi bí wọn bá dé lórí ìlú lọ mo gbọdọ̀ lé fún lọ́wọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ìdẹ́mi ló ń lọ́ tèmi náà rọ̀ bọ́ọ̀lù bọ́ọ̀lù yàrá. níbi tẹ́ ẹ kéyìn tí ń bẹ lọ́wọ́ ẹlòmí ìgbẹ́ ẹlòmí ìgbẹ́ jòjì jẹ kìí ṣe pé kò ní o. nígbà tó ló wà tí wọ́n lọ ní ilé ìgbà yìí àwọn olówó káwọn jẹ ìjọba jẹ náà ó wà. lẹ́yìn kákówó pamá oṣù ní agbẹ́lẹ́ tó owó káṣe kákọ́lé rẹ́rẹ́rẹ́ àbá àbúrò rẹ̀ sára àbúrò rẹ̀ àbá àbúrò ní ìbẹ̀rẹ̀ bàbá mi ò tó pé ẹ bá ń ta ẹ bá lọ tó bàrà jẹ máa ẹ lè kọ́ bá ẹ lè lọ ẹ lè lọ kí ìyàwó sì lè di àwọn fábìlì rẹ sí i. kébi wọn máa pa àwọn ẹbí ẹ òfin kọkàn àwọn èèyàn wà lọ fún ọmọ ìbò wọn lọ fún àwọn àti ẹbí ìmọ̀ lẹ́nu ìyẹn lẹ́nu ìyẹn lọ́wọ́ nàìjíríà ní ìlú rẹ̀ lórí ìyẹn lọ́wọ́ fọ́ọ̀mù. fọ́ọ̀mù. Gbogbo àwọn àti ìmọ̀ gbogbo tí yẹn ṣe láyé fọ́ọ̀mù lówó i. Àbí wọ́n fẹ́ wọ̀ sùn lọ́gbà fọ́ọ̀mù abẹ́wò sùn tó lé yàrá. Kọ́dà níbo mi ò fẹ́ gba fọ́ọ̀mù. Àwọn ará ìjọba ẹgbẹ́ ti wà ní lábàjá ẹ̀ lọ́ọ́ gba ẹja jẹ fọ́ọ̀mù ẹ̀ ní ìlú ìjọba ẹ̀ nínú áfíríkì tó nítorí wọn ti wọn lọ sí ìlú ọ̀dà kọ́ àtẹ̀sẹ̀ ẹgbẹ́ àti ìjẹ̀bi nígbà tí ń sáyà ọ̀dẹ̀ ti yọ̀ mílíọ̀n nínú fábíyì èso tó lọ sí bẹ́ẹ̀ wà wáyọ̀ ọ̀dẹ̀ ti yọ̀ ó kéré ó lè tẹ̀lé ní ìlú lọ. bí lè jẹ́ àti ìlú tó ìná ó lè so ìná ní ìlú lọ gẹ́gẹ́ bá ẹni bá kó tó yọ̀ fún tí èsì ọmọ àmúgbò tí èsì ọmọ àmúgbò ọmọ bí a máa fowó ṣe. O náà lè di pẹ̀lú ẹ wá báyìí ṣe dà ẹ wá tó fi wọn lọ sí wọn ti kẹ́ rẹ̀ ó lè tó wá wọn wá gbogbo wa bá ti tó ìgbà àti àtìlú sẹ́ni kan bá fún wá mílíọ̀n á nígbà tí àyíbàgbé ṣé ẹni yìí kò ní wá mílíọ̀n ọlọ́run ọba ọba tó láàrin dárí iṣẹ́ ẹ bá kó wọ̀nyí wáyé ìlànà ọlọ́run ní ìṣẹ́ ẹ̀ wálé pọ̀ tó lè ìránṣẹ́ ọlọ́run ọba lónìí wálé pẹ̀lú mọ̀ ọ̀tá àwọn aláṣẹ wọn rẹ̀ lónìí wálé pẹ̀lú àwọn ọmọ ìwọ̀n àwọn tó mọ̀ tọ́mọ bá ti wá ní tọ́mọ bá ti kú bí ìgbà tó ti ní ìjọ ọdún ọ̀la wọn kú.

àwọn tí ọlọ́run bọ̀bá tó láàrin ga fún wọn tó fún lóye tọ́lọ́run wá tó mú lóye àlọ́dọ̀ wọn lójú wọn sọ. ọlọ́ni àwọn tẹ́ pé fún nu káwọn náà rí nǹkan jẹ kí wọ́n ṣe ẹ wá fún kí lẹ́gbẹ̀ẹ́ ọ̀yà. ní ìṣẹ̀lẹ̀ yìí. àti ebi ìṣẹ̀lẹ̀ tàbí e nǹkan bí ìyẹn tó ń náà a dáa fún mi jù ṣùgbọ́n wá ṣe ní àdìsí kan wá ká mi lọ́wọ́lọ́wọ́ yóò náà bàdà láyé ìyẹn já ń pè ní irú nǹkan bí irú rẹ̀ ẹkùn níbẹ̀ irú tí ó tó dé ìlú rẹ̀ tó tó ti yára dàgbà òjò kí ọlọ́run wá di sí lẹ́sẹ̀ẹ́. Àwọn ẹ̀sìn síbẹ̀. Kó mọ̀ jẹ́ wípé ọrọ̀ ó ṣojú sáàárín àwọn ọlọ́rọ̀ ìdílé islam fẹ́ kí ọ̀rọ̀ tó lò sí ẹni ọba ti wá ní ọdọdọ yọ nínú tó dé nípa ẹni tí o lè ọdọ rẹ tó lò sí aláha ọlọ́run tó dé kọ́ mọ́tò ní kí láàrin àwọn àgbà àti ìyá àgùntàn ní àárín àwọn náà wọ́n mọ̀ ọ́dọ̀ ló lè tó àwọn náà wọ́n mọ̀ ọ́dọ̀ àti àwọn náà wọ́n mọ̀ ọ́dọ̀ àti ìyá èyí tí àwọn tó bí èrò ìyá ìdí ọ̀pọ̀lọpọ̀ ìyá torí pé tí o bá ní pọ́blẹ́mù àwọn kò ní sáré tẹ̀ láwọn àmàlẹ́ yìí bá àwọn ẹbí bì. àwọn kò ní sáré tẹ̀ láwọn àmàlẹ́ yìí kẹ́kẹ́ bá yìí wọ́n bá àwọn fara dà. káyílá yàgò náà ló là dáa. ní arákùnrin náà ọlọ́run ọba tó láàárẹ̀ dá ẹ̀dá ìdílé ní ìta ìlú. وجعلنا هذه المصارف إيمان الفيض àwọn akéwì pé owó fáìlì sí àwọn ọlọ́mọ wa tàbí kalẹ̀ kẹ́lẹ́ ẹ̀kọ́ màdàlàkà kẹ́lẹ́ ẹ̀kọ́ màdàlàkà lẹ́tàdọ́lábà ẹ̀ẹ́dàgbòyà ọlọ́ni àfẹ́gbẹ́jẹ́ pé àwọn alọ́rọ̀ àwọn tó ń fi dáa fún àwọn ọ̀dẹ̀gàbálẹ̀ lọ́wọ́ tí wọ́n bá wá jẹ gàba lé lórí wọ́n yẹ kọ̀ọ̀kọ́ rọ̀ tó nà ní ìhà wọ́n wà máa lo owó náà àti ọ̀rọ̀ náà bí má ní ìṣàkàwà ìdáhùn àti náà sọ ilé ní ìmọ̀ ìsọ̀ rẹ̀ yẹ kọ́lù ìsọ̀ ọ̀rọ̀ tóbi. Torí àwọn tí wọ́n á lówó lọ́wọ́ láwùjọ wa ìlú ọ̀pọ̀lọpọ̀ ìlú látara bẹ́ẹ̀ gbogbo òun ti ń jẹ́ gbádùn láyé àwọn ẹ̀rọ rẹ̀. kí a bọ̀ mọ́tò mọ́tò yìí gbọ́dọ̀ gbọ́dọ̀ bó sínú yálọ̀ wọn wá máa tọ̀ bọ́ sílẹ̀ àfọwọ́ ilé ìmọ̀ta. wọ́n á retí ọkọ̀ tí wọ́n sì ní ọkọ̀ tí wọ́n ti lọ́ọ̀dì wọn ti ara àwọn ìsanwó ẹ̀. ẹ̀yìn ọ̀rọ̀ àwọn àgbò hundred ẹnìkan wá lọ ra mọ́tò mi wá mi bèrè ẹ̀ tó tó ra náà pé kò ní tó ra ní ìrẹ̀lẹ̀ mi wọ́n ń fi ẹni tó ra mọ́tò mi lẹ́nu ìlú yóò ṣe lára. ẹni tó ra mọ́tò ọ̀dẹ́ mi jù ẹnìkan bí ń fi ẹ̀yẹ pé ẹni tó ra kò lè ra mọ́tò kò lè ra mọ́tò ra àmọ́ yìí tiẹ̀ o lórí ẹni ọ̀rẹ́ bá fi omi mọ́tò lọ sí ibi ọ̀sẹ̀ ìyẹn èmi ọ̀rẹ́ ìdí mọ́tò bí ọ̀jẹ̀ o. níta ń bọ̀ wọ́n fẹ́ lẹ́ ádùn ìlà ń sọ̀rọ̀ kan lọ́jọ́ ìjẹ́ àwọn ọ̀sìn tí a ní alọ́ sí five hundred thousand wa. fóònù tí ò ní tẹ̀ yọ̀rà fóònù tó ń bọ̀ lùmọ́ ló jáde lọ́dún yọ̀rà iphone owó nígbà tó lọ́dún yìí lọ fóònù owó ní àwọn ọdún tó ní àwọn ọdún ọdún náà jẹ yóò lọ tó ń kọ́ni kápò fóònù tó ní náà tí ó sì rẹ̀ kápò tomato kọ̀tọ̀máì tí ó sì rẹ̀ kápò sàtọ̀ tí a kọ̀tọ̀máì tí ó sì rẹ̀ wọn àwa jẹ owó ìlọ́kọ̀ wọn wá ń lọ owó yẹn bí máa ń ṣẹlẹ̀ wá wọ́n ti àárọ̀ wọn sì ní ìsọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀ wá fẹ́ mú lọ́ọ́ bu àwọn olóògbé àwùjọ wa nàìjíríà kọ̀ wá bu àwọn ọmọ àwọn ọmọ ọmọ ẹni tí nínú wọ́n lọ fi ọmọ ti ṣùgbọ́n bàbá wọn ti dá ìwé mọ́ rí kí wọ́n á ti pọ̀ pẹ̀lú wọn ìdí tẹ̀lé inú àwọn ọmọ ní nàìjíríà wọ́n ẹ̀sẹ̀ jẹ́ gómìnà tí wọ́n bá ní ẹ̀kọ́nọ́mì lè ẹ̀kọ́ wà lẹ́sùn tí wọ́n bá ń kà lágbàáyé wọn kà ẹ̀kọ́nọ́mì yìí ọ̀rídìnnà tó ń wà lẹ́sùn nígbà tí gómìnà wọn wá lọ akọ̀dọ̀ ọmọ rẹ̀ láti olóòrùn akọ̀dọ̀ ọmọ olóòrùn tí ìwé o nígbà tí sọ́mi dànù lẹ́yìn kò ní wẹ̀wọ̀ ó ti múra lẹ̀ torí ní gbogbo owó tí wọ́n ní adùn ní ìjà àbẹ̀kọ́ mọ́ bẹ́ẹ̀ bá kó lórí ibi ẹ̀ ẹ lọ kó lu àwọn olówó mi ní mílíọ̀nù lọ́mọ àjọ wọn lọ àjọ wọn lórí àjọ wọn lórí. àwọn ìjọba bẹ́ẹ̀ ta olówó nàìjíríà tó ń fi ká ọmọ yorùbá ọmọ yorùbá àwọn ìbọn ọmọ tí kò gbà tí ò fi lò mí lọ. kí ló máa dúró ọmọ rẹ ò lóbi ní. ó ní nínú ọmọ bíi ayé máa ń ta bẹ́ẹ̀ ni ìwé náà nínú àwọn olóṣèlú orin náà ní torí bí ẹni bá ń kọrin láti kọrin tó wà fẹ́ẹ́ yóò máa yóò máa dúró yóò máa mú sọ̀rọ̀ yóò máa fẹ́ díẹ̀ díẹ̀ báwọn tó sọ àwọn kéde ìgbẹ́ làwọn ti kọ́ àwọn tó ní ká dùn yóò sì máa dùn wọn àtọ́ bí yóò yọ ọdún wọn wọn máa dùn wọn máa ní pé ọmọ rẹ ti gbó láì jẹ́ kí wọ́n yìnbọn. ẹ wá wò títí ayé nígbà ayé dáńgbé ọlọ́run nígbà láàmú ni ìgbà tí ọlọ́ọ̀ni owó náà àbẹ́jọ́ dámọ̀ ọlọ́rọ̀ nínú jẹ bàbá lé lórí torí ní abá jẹ bàbá lé lórí wọn ní ìlú àkọ́. bá a bá sọ̀rọ̀ òbí náà bá a sọ̀rọ̀ ọ̀rá sọ̀rọ̀ òbí àná. àwa náà ló lówó àti ìjọba àwọn ọmọ. àbẹ́rẹ́ náà àwọn jẹ́ láàmọ́ torí lójú wọn ìyẹn máa jáwó ju gẹ́gẹ́ máa ní wọn lọ sí jẹ́mì àlọ́jẹ́ máa bọ́ wọn ìjọ ní alẹ́jọ́ máa wọ́n ti lẹ́kùn ìgbọ́ máa wọ́n ti lọ́yà ìjọ ní ẹ o ní abẹ́kọ́ fẹ́ mọ́ ọ̀ṣun lórí ẹ̀ àbẹ̀rẹ̀ ti ti gbogbo jámánì ò bá jì hàn torí tó tó bá fẹ́ ṣe kínní ó ti ní fáńpé ìdíjọ́ tí wọ́n fi dìbò fún ìdíjọ́ náà wà padà ní lọ́wọ́ tó wá ṣe ní báwọn. ìtumọ̀ rẹ̀ náà ó jẹ́ àdé báyìí ẹ̀yìn òkú nílò lọ́dún ẹ̀yọ́ mọ̀ owó yìí náà lẹ́tùmọ̀ fi ṣì alẹ́ fi nára sí ìlú tó bá ṣe nínú fíìmù ọmọ olùsí gọ́ọ̀mọ̀ sí fótó sí i. ẹ̀rọ àwọn nípa àwọn fáànì àwọn fáànì tó fáǹtì bíi seven thousand eight thousand lóṣù yọ̀rọ̀ ti ra nǹkan fún gbà mí òun àwọn owó tí wọn máa sọ pé ẹyẹ máa fáǹtì tó dáná fáǹtì máa lọ owó báyìí fún ọ́ọ̀lù ẹ máa lọ sí ẹ sọ káàkiri ẹ máa tó kẹ máa bọ ẹ máa tẹ kẹ máa lẹ́yìn àwọn ọmọ máa ń ga lọ níjọ wọn bá fún wa padà dé ẹ ní abẹ́ àtúntò sẹ́yìn tí wọ́n gbọdọ̀ wọlé tọ́nà rẹ̀ kọjá kan. Jẹ́ ìlà ayakúnà ní ọlọ́dá ọlọ́run ní ọ̀rọ̀ àpẹjú ṣojú sáàárín àwọn ọlọ́rọ̀ ní ìgbọ́dọ̀ ibẹ̀. Lọ́wọ́ ibẹ̀. Láàbù ní àkọ́lá yìí, tọ́jú ní ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sùn ìbá ṣe pé asúnmọ́ ìsìláàmù dáadáa ni bí àbá ń di àwọn ènìyàn láyé pẹ̀lú ẹ̀jọ̀ wọn. bọ́lọ́wọ́ bá tiẹ̀ kọ́ nàìjíríà ọkọ̀ ojú èdè mùsùlùmí o bọ̀ mùsùlùmí náà ti di ilé. ọjà ara mùsùlùmí bọ̀ kékeré. ṣùgbọ́n sí gbèsè ayé mùsùlùmí wọn ni. ṣé ìrọ̀lẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ ṣé kékeré àwùjọ mùsùlùmí ṣe yọ rí àwùjọ wá rí tó wáyé kẹ́kẹ́ mùsùlùmí ọba tẹ̀lé aláyé àgbáyé máa sára àgbáyé máa tọrọ owó káàkiri káàmà lórí ilé ẹ aláàbí náà àwọn sùkúù káàkiri àti màgbé wá sí ọmọ ọmọ àti ọmọ ọmọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ń dá àwọn ọmọdé wọn kọ́ ń bá tẹ̀lé náà láti mẹ́ta àwọn tó ń ṣe wọn àìmọ́ ọkọ̀ wọn wá ń lò ní ẹ̀sìn ìlú nàìjíríà tó dábòdábò ìdábò ojú èkó tó kí ni a wọn á lò jọ̀bọ̀ àwọn tí wọn kà ní ọkọ̀ tó lówó yóò fi lábùjá ká ìyẹn wà lọ. bá ń dá sí tó bá ra owó ra ọkọ̀ kan tó two thousand and eighteen mọ́tò ọba mọ́kàlá ní ìgbà ọba nígbà kàrá yàrá yìí madina madina madina madina ọlọ madina tàbí sábà fi wọ ní káàkiri ìgboro mọ́kà. ẹ̀ẹ́ yẹn nìkan gbogbo táwọn àwọn ìyá àbàbọ̀ ìjọba ni a ti ẹ̀jẹ̀ ráìtì jẹ̀bi ẹnìkan ti gbé díẹ̀ mc àgbélò kọ́ mọ́tò kẹkẹrẹ náà yìí ní àjẹ ẹ̀sọ́ kọ́tọ́ yá àjọ tó tó tó tó gbà tó àwọn kọ́tọ́ náà tó tó bẹ́ẹ̀ tó tó mọ́tò wọ́n ti lẹ́kẹ̀ẹ́ aráàlú báyìí mọ̀ nínú ìrìnà nípa lọ màdíyà màdíyà bẹ́ẹ̀ lọ yóò gbé yóò gbé ló di ẹnu lọ́yẹ̀ lásán yóò gbé lóyún bó ti tó súnmọ́ ní pé kó o ní bá ti gbẹ́rọ̀ lé ní ọ tó súnmọ́ ju kò sí gbogbo ọkọ̀ náà bí ń fa kọ́ńtàkì ni. àwọn olówó wọn náà ń lo ẹni tó bá ń bá wọn náà ń lo olówó wọn tí ọ̀lẹ́ dáràn wọn kò yóò gbé lóko ó lè gbé ọlọ́dọ̀ ó lè gbó lọ́wọ́ ẹ̀ yẹn nìkan ni ṣùgbọ́n kò sí mọ́ ẹgbẹ́ káwọn àwọn ọ̀sẹ̀ nígbà lọ́wọ́ fa kàkà tí ọlọ́run kọ́ wọn láyé dúró rẹ̀ kọ́sà ń wá gbé láyé tó máa dún ilé àgbà wọn. wà máa àtà fún rọ̀dúlù sáwọn tó wà máa ń là á. ọlọ́run bá ní wà máa àtà fún rọ̀dúlù. ǹjẹ́ àwọn ìjọ ọlọ́run bá fún un bọ́ bá kó o ní ẹ̀jẹ̀ tó bá ní ìjọ kan ìjọ ìgbà. wà máa áta kó mọ̀ nke tóòlù níbi ìrànṣẹ́ ọlọ́run bá mú wá fún yín látọ̀dọ̀ ọlọ́run kó fi rẹ̀ ẹ mọ̀ wòye gba ọlọ́run mú wá ní àná fún ìbá aláwọ̀ ní kàkà ní ti mú ìyàwó ìgbà ní láti ẹ̀. kàlọ́kọ̀ọ́ àwọn olówó ẹ̀yin náà lè fún àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ wọn máa bá náà lọ. ẹ̀yin náà lè kó dẹ́ẹ̀dì kọ̀kadà ọ̀pọ̀lọpọ̀ wọn private jet ni wọ́n ń gùn bí wọ́n bá ti mọ́tò bẹ̀rẹ̀ fún owó mọ́tò wọn ọ̀rá mọ́tò tó ti kọ̀mútà níbi ẹlòmíì ń pa àti nọ́mbà rẹ̀ tí kò ní gbé jáde nínú ẹgbẹ́ àwọn ọmọ mi jẹ wá bu ìjọba ọlá ń fẹ́ jẹ kí wọn lọ lakọ ìyá fẹẹ àwọn ọmọ lọ lakọ ní two thousand three three thousand ẹwà ní lọ èlé lọ́wọ́ wọn jẹ wọn bá tó yẹ ìyá tó yẹ wọn gbà tó bá tó yẹ ìgbà mi wọn wà dábì owó tí a ti ọkọ̀ gbà láti rí ya fọ́ọ̀mù lọ́wọ́ mẹ́kún lọ́wọ́ tálíkà ó ní wọ́n máa ìgbà wọn tó bá ti yóò fẹ́ lọ́wọ́ múdà díẹ̀ tí a bá tún lọ tú tiẹ̀ torí títẹ̀ wọn tó wọ́n ti jẹun náà ti ní ìṣòwò yẹn kó tó sùn mẹ́fà ó ti di bọ́ bọ́ yìí ẹ̀rọ ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀dá mọ̀ lẹ́fà lánàá wọ́n ti fi àwọn lẹ́kùn kan bẹ̀rẹ̀ kò lè lẹ́kùn láyé láti nínú àwọn tí mo bá fi fájì ẹ̀ yóò lọ la fájì ẹ̀ síbi iṣẹ́ kò ní pálí ẹ̀ ọ́. ìdá kò ilé ní ẹ̀jẹ̀ bọ́lá sàrà ló bá ẹ̀ lẹ́nu ọmọ ọdún mélòó lè yẹ láti mélòó ló kù nínú láyé lé ẹ̀ ọ́ tí ọ̀ pa ní ti à ń fi aṣọ sí nínú rẹ̀ ẹni tí wọn bá tukù rẹ̀ síwájú ẹ̀ lọ. lọ́dún àwọn olórí ọjà ló rà lẹ́yìn láti ọmọ yọ bí wọ́n sọ báwọn ọmọ ẹ̀jẹ̀ lábùkù ẹ̀jẹ̀ àtàwọn sí ẹ̀ẹ́dẹ́ ìgbà wọ́n ti yọ yóò kára ọmọ wa lè tán àti àti oúnjẹ lómi lò kí owó ká tó sọ gbó ọmọ àti yóò tó ń gbọ́ bẹ́ẹ̀ tẹ̀wọ́ yóò ní wọn tó wá fáwọn ní ọdún tó ọdún tó ẹgbẹ́ àwọn máa ń jẹ àwọn àgbà ló wọn máa ń lẹbẹ gbà wọn ibi ìjà rẹ ibi ìjà rẹ lọ sí sálárì rẹ láti sọ pé o tó tí ó fi di tàbí àbí ẹsẹ̀ ọpa rẹ ṣé kí wọn bá di hundred million lẹgbẹ tí ò ní bẹ́ẹ̀ fún un tí ò ní bẹ́ẹ̀ fún un dára yìí wọ́n ti tàwa sí wa dá tàwa sí wa fífi ẹni ọba jẹ́ dìbò. ìjẹ́ ọ̀nẹ́bí ni wọ́n sọ pé ọkọ̀ owó fọ́ọ̀mù yìí ma èyí ṣe owó tá a fẹ́ ṣe o èyí ṣe owó tá a fi tún po owó fọ́ọ̀mù ni o expression pé èmi náà fẹ́ kọ̀ǹtẹ́ èyí ṣe owó tá a nà mú lẹ́yìn ní ìdìbò nàìjíríà o ee nǹkan bẹ́ẹ̀ ní nǹkan wa. bàmá àdá tó ń sóòyò. Nítorí ṣe ńlá bá bú wá fún yí, ẹ̀dì rọ máa ń ní mú Ọjọ́ wá ní sàádé ní ọmọ ẹbú ebi náà gbé náà lọ́sọ̀mọ́ pé kùránì àkọsọ̀ kùránì láti ìdíje a ìdíje ìjà àwọn bàbá bí wọn bọ̀kà lẹ́yìn ìdíje àlùsọ̀ làlẹ́ wọn sọ̀lá kọ̀ kà sàádé kùránì àjọ mi yé o kò lè kọ̀ bí wọ́n kọ̀ lẹ̀ láì kò lè dàgbà ìdí máa kọ̀ máa ní lábẹ́ ńkọ́ lábẹ́ ńkọ́ àwọn kan bẹ àwọn náà wà jọ tó àdé mi nígbà àwọn máa kọ́ lẹ̀ fún yíyí lára wọn ṣe máa ń fún bàṣọ̀nà nílẹ̀ nígbà nígbà tó kọ́pì àbí máa ń bàṣọ̀nà kọ́pì. ìgbà tá ànáàdì fún tán bàṣọ̀nà kọ́pì wọ́n ti dá lọ kójọ àti eléyìí sí àwọn tata bàtà wọn pọ̀ àwọn òfìsíà kíra ìbò ànábì nti akɔlɔ kó wa ẹni tí wọn náà kọ kó wa sọ àwọn ọkọlọ dàbí ọkọ sọlọ tó ti ta ẹ ọyà ká ń tọ kọ yọ àwọn ká wọn mọ wá wọlé ìpínlẹ̀ àwọn kátà wà yẹ kọ tí ń bára wọn mu ń bára wọn mu àwọn bára wọn mu àjẹ pé sọlọ tó ti ta ń bẹ̀rẹ̀ lọrẹ lọtọ ní ẹsẹ kọ ní ẹsẹ mọ ní bá ọyà sálọkọ alimrọ àwọn náà gba ìdílé bá tẹ̀lé ní ìgbà tó ń bẹ ọyà ẹ náà tẹ kọ tẹ̀lé bí a bá fi ń ka ni àwọn kan bẹ láyé àníbi àwọn òye ká ń ta àwọn máa ń gbé nǹkan wí ni ń tẹ̀ ẹ̀ bá sọ ọmọ òsì ká ẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ títí fi fi yàn ẹ ti kì í ṣe ẹ bá ṣe jáde lẹ́nu ó bá ti jáde lẹ́nu ẹ ní ìṣẹ̀lẹ̀ ní àti ń tẹ̀ ẹ̀ orí jorí lọ orí jorí lọ bó ṣe nínú ń tẹ̀ wọ́n ti bá ń kà ó wọ́n kà sẹ́yìn ọba tó ti wá síta yóò di ẹ̀jẹ̀ kejì báyìí wọ́n ti torí ọmọ àmì ní ìgbà àti tó ti yọ̀ọ̀bá yìí ní ha tó bá ti wo báyìí ó ti hà àwọn ìyàgbá bọ̀ mi. àwọn kan tẹ̀ tí a bá fi lé gbọ̀ gan ó ti bọ́ sórí wọn kò ní kò lẹ̀. àwọn kan tó lè kó ara ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tí máa dá ara dáadáa lọ́lọ́run ọba fún wa wà máa dá tó mọ̀ rọ̀ tó lò fọ́kọ̀ rúhùn àtúntà nẹ́bì mú wá sàábé ló dà wá nẹ̀ sàábé lọ́kọ̀ ọlẹ̀ àwọn sàábé ní dọkumẹ́ǹtì ní ìrọ̀pá àjọ mi ní wọ́n dọkumẹ́ǹtì kùránì náà fún àpé kùránì ní lọ́lọ́ sọ̀kalẹ̀ àwọn náà dọkumẹ́ǹtì náà ní ìtọ́sọ sí ìsàlùkùránì tẹ́ ẹ bá wá sọ fún akpé kùránì ní nípa àdúgbò tó ń pa kùránì ṣùgbọ́n láyé rẹ̀ tó ṣe ní nínú ọ̀rọ̀ rẹ̀ táwa ní ìgbà ní kùránì rẹ̀ sábòsí ni àgbẹ̀ sábòsí. wàá àgbà tó mọ̀ ọ́ fún bá ọ̀rọ̀ wàá kó tó lọ́la Abdullahi ló ń sọ ọ́ lọ́wọ́ ní máa ń kọ̀ fáwọn obìnrin nípa nínú fi irun kún un àti nínú ìta tó jà. tó bá lọ wọ àwọn àbáṣí lọ́ba lọ́ba mẹ́rin lọ́dún kẹ̀kẹ́ lọ́ba nínú Bukhari Muslim ọba oh, hadith yẹn bẹ́ẹ̀ ọba nínú Muslim náà. òun ní obìnrin kan bá tààrà ní ìjọba torí ẹ̀rọ ní ìwà tó tó ní wà lọ. Kí ni ọ̀nà ọ̀pá mi nípa àtúnṣe ọ̀rá rẹ̀? Ọ̀yà ẹja lọ mú wá lọ́wọ́ àwọn ọ̀rá rẹ̀ kó ní ọmọ mi wà mọ́. Ìkọ́ mi ni ọmọ ṣe pàtó. Àbí sọ̀dún sọ́dún ní ọmọ mi jọ̀ọ́ pàtó ní ìjọba. Àbí sọ̀dún náà ní tí làpá bí ní làpá bí ní wọn lóṣù ní àgbà wọn lọ báyìí hàn tí ní bá ṣúgà yìí tí ò ní parẹ́ mọ́ ó tó wá di di ẹ̀kú tó wá di ẹ̀kú ti wá di iṣẹ́ àwọn ènìyàn ibi náà ti gbàtó sí mọ́ lára wọ́n ń ṣe lábẹ́lẹ̀ níbi tó gbòdì tí wọ́n sì fọ̀rọ̀ yẹ ẹni kan máa fún wọn ní ìpínlẹ̀ ẹ̀yà dàtú. kí ló tó ń kọ́ bá mi nípa ń jó sínú kọ́lá ní. tàlẹ́ ní pàápàá ọjọ́ olú àtìgbàlẹ̀ ní ìlú láwọn ènìyàn ìlú àgbọ̀rọ̀ sọ́nù. abdullahi bin mas'ud wa ń sọ̀rọ̀ wípé ìgbẹ́ nu kùránù yìí ó ní mo ka àlè kùránù sí mi. ìyá ẹ̀ ń sọ fún abdullahi bin mas'ud ti pé mí gẹ́gẹ́ ti ka àlè kùránù ṣùgbọ́n kò sí mẹ́. sọ̀rọ̀ lọ́wọ́ orúkọ bá ka kùránù dáadáa ó mọ̀ gbọ́dọ̀ sọ pé wà máa á ká mú wà máa ọlọ́ọ̀ni ìdá ànábì bá ti mọ́ wá fún ní ẹ̀dá nítorí wá fún ní ẹ̀dá nítorí bá kò fún ipa rẹ̀ kò fún ìyá mi ní mo tó lẹ́nu rẹ̀ ní sọ̀rọ̀. kò sí ìlú bá ń gbà láti àwọn tá a nà bí tẹ̀lé ti ní wọn láti ní sọ àwọn lè fi lọ́rọ́ rẹ̀. kára wípé ìgbàlùkọ́ àmì wà nù ó ní gbàgbọ́ àmì nà tọ́ra àwọn náà wọ́n bọ̀ àwọn náà wọ́n kàn báyìí ẹ̀ ẹ̀ tóbi ni wọ́n gbáyọ̀ tí ó báyọ̀ sábẹ̀ rẹ̀ wọ́n sí wọ́n ti wá àwọn ìyàwó rẹ̀ wọ́n ti lọ ẹ̀rí gbé sọ́kùnrin. abdullahi bin masoud lọbi ọlọwọ tààlà ó ní wọn ní ìlú lọ lọ sáàtì kọ wá àrùbọ ya fún ìwé àti ọ̀dọ̀ wa wà ọ̀dọ̀ wa wà báwọn ayọ̀dá ní máa ń yọ ọ̀dọ̀ wa wà báwọn ó wá wọlé lọ ojú àjà ó ìlú rẹ lórí rẹ ọ̀nà ìyí sí lára àwọn tọ́lọ̀ sọ wípé wàá máa wọlé ọ̀dọ̀ tọ́lọ̀ sọ wípé wàá máa wọlé àdúgbò ọwọ́ nípa fún ìlànà àgbà àdúgbò ìlà rẹ̀ ti máa ń pọ̀ ní ìlànà tí ọlọ́mọ ayọ̀ ti pọ̀ ìlera ti kẹsọ̀rọ̀ mi. Àwọn ará fún ọ̀nà ọ̀sùn. Ẹ dá mójú tẹ́sì dáadáa, ká mójú tó ìlànà níbi dáadáa. Ọlọ́mọdé lọ́rọ̀ wá, ó já lè fi ìdá tó lè fi lọ́rọ̀. Ọlọ́mọdé lọ́rọ̀ wá. Tàbá rẹ̀ tó yí bẹ́ẹ̀ dáadáa mẹ́ta ẹni èjì mẹ́ta. Gbogbo àwọn ọmọ yìí lòdì mọ́fùmọ́ torí wọ́n ń dàbí àwọn àgbàlagbà lọ́mọ mi tí wàá ti wọn lọ́wọ́ nígbà tá à ń dáhùn lórí lọ ẹni akọ̀bí ọ̀rọ̀ fóònù lọ́wọ́ ẹni tó bá kún bẹ́ẹ̀ ó kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó sí dọ́kàn lọ́mọ tí ojú wájú àwọn àgbàlagbà lọ́ọ̀dì ẹ̀ ẹni kan sọ pọ̀ tó badmus ok inú ládọ̀ nílẹ̀ ẹ̀kílẹ̀ badmus wọ́n máa ń káàdì tó mú máa fi tóbi sílẹ̀ tó bọ̀ náà kí fáwọn àgbàlagbà náà ọ̀yà. Como ó ga jù kí wà àgbàrá kí ni fi tó oríṣiríṣi oríṣiríṣi náà lè tó kù kó ti ṣe báwọn ẹ̀sẹ̀ tó kù kó wọn á sẹ́yìn kó fi ṣe ní ọdún yìí kó fi kàkà kí ni ó fi màá ní kí káwọn ẹ̀yẹ máa tó máa ṣe ní àwọn ọmọ kàkà ń bẹ wa àtọ́jú àti ọmọ kàkà ọlọ́wọ́ sí ọlọ́wọ́ ẹnì kẹta ẹnì kẹta ìjà rẹ̀ ọ̀yà wàhálà kan sọ̀rọ̀ àwọn ní ẹni ìlú nígbà tó sọ àwọn ìlànà ọ̀pọ̀ ọ̀pọ̀ èèkìríkà èyí tó kún ní ìgbà tó kí alẹ́ lè lọ ìgbà àti ẹ̀kọ́ tó lówó lówó lọ fún ìkó ká lọ lọ lè kọ́lé ní ẹ̀kọ́ wọn nígbà rẹ̀ àdéhùn mo tẹ̀ fáwọn yẹn missionary mission ni o ní adé dálẹ̀ wọn adé dé dálẹ̀ o àwọn àmì láti sọ àwọn ẹ̀dẹ́rẹ́ bí wọn ni o ìgbésẹ̀ àwọn mùsùlùmí tó pọ̀ àtàlásù ìsáájú tí orú kan báwọn àtàlájú bá gbọ́ máa dáyé ẹ̀yìn òtí ìmọ̀ ẹ̀rí àwọn àjáàbù kọ́lọ̀kọ́lọ̀ láti ẹ̀kọ́lẹ̀ láti ọjọ́ ti lè lẹ́yìn lọ ẹ̀rẹ̀ rẹ̀ kájú omi wá láti ojú ẹ̀rí bóde ti wà ẹ̀rẹ́ sí ìgbà kékeré pẹ̀lú ìjẹ́sẹ̀ ní pẹ̀lẹ́sìtì ẹ̀ fún wọn rí kí wọ́n tó ẹ̀ bóò ló ti sọ fún kí ó mọ̀sẹ̀ sí wọn kó ọwọ́ àná ọgbọ́n kí ẹ̀sìn tó lè rí ẹyọ kan tó jẹ́ sùn ní ọmọ wọn ó sì pọ̀ lọ́rẹ́ ọ̀pọ̀ nǹkan pọ̀ nígbà ọ̀pọ̀ ọ̀pọ̀ kẹ̀kẹ́ ẹgbẹ́ jẹ́ ọ̀pọ̀ ọ̀la mùsùlùmí gan ní àwọn tó wá lówó lọ́nu ìgbádùn ti balẹ̀ ayé jù yóò wé ńlọkọwọ ju ìṣẹ̀lẹ̀ fa aláìní kíni kíni pàtó wọn. tàbí tí wọ̀rọ̀ bó bá délẹ̀ ní ìsú kíni mo fẹ́ wọn àti ìgbà tó di ẹ jọ ọ yá máa ń bọ̀rọ̀ bọ̀rọ̀. Àwọn ọmọ Ah, ọ̀rọ̀ tó kú ó tóbi ilé torí owó ìgbàkẹ́yìn ló sóbi bí dọ́là bá ti máa tún ṣe olùlọ rẹ̀ bẹ́ẹ̀ ló máa fẹ́ fi price ìlàkà pẹ̀lú tí wọ́n gbọ́n jẹ́ ilé ìwọ̀n kan náà ní tó bá jẹ́ kó tàbí two million or something like that so ẹ má tẹ̀lé ẹ̀ lẹ́kọ̀ọ́ àti ògbó lẹ́wà. náà tí èèyàn bá kọ ilé ní gbé ẹwù ẹnu mẹ́rin fún ìgbà rẹ̀ á mọ̀ pé ó lọ àṣà ń